admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó wò wá ṣe láàánú tó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí ó fún wa láǹfààní láti gbà fún Allah subhanahu wa ta'ala láti gbà fún ànábì rẹ̀ náà torí pé tí Allah bá fẹ́ tó bá ro dáadáa rò pẹ̀lú ìdí pàtàkì èyí tó yé Allah Ta'ala yóò fọ̀nà mọ́ ẹni tí Allah bá sì fẹ́ pẹ̀lú ìdí pàtàkì tí Allah bá ti rí pé kò sí oore lára rẹ̀ òun náà ni ò ní mànà kò sí bí èèyàn ṣe ṣàlàyé tó ní tó bá fi mú àwọn ànábì tí wọ́n mọ wáàsí ṣe jù tí wọ́n mọ ọ̀rọ̀ sọ jù àwọn náà ní àgbékalẹ̀ jù àwọn náà ní òye jù tó ń ti bẹ́ẹ̀ ṣe gbogbo àwọn tó wá bá sọ̀rọ̀ náà gbọ́ ni kódà àwọn tán súnmọ́ wọn bíi kásán ọrùn ìgbà míì àwọn bàbá wọn ìgbà míì àwọn ẹ̀gbọ́n wọn ìgbà míì àwọn ojúlùmọ̀ wọn kódà ìgbà míì ìyàwó ẹlòmíì kódà ìgbà míì ọmọ ẹlòmíì wọn à ní gbọ́ wọn à ní gbà ètò bá fi máwọn ànábì tán rí báyẹn bó wàá láwa tá a ẹ̀já ànábì kéékèèké ṣùgbọ́n àbí Allah subhanahu wa ta'ala ọba tó ti ṣe wá ní mùsùlùmí báyìí kó dákun àti shaitan tó jẹ́ ọ̀gá gbogbo olùṣìnilọ́nà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó jẹ́ àwọn ṣàyàpín minal insi wal jinn àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ó jẹ́ àwáànù fún tí wọ́n jẹ́ àwọn executive ẹ̀ tó ń ránṣẹ́ wí ká lọ́ọ́ máa ṣe ọmọ ìdéyìn àtàlùjọ̀nù lọ́rùn ká máa ṣì wọ́n lọ́nà àbí Allah subhanahu wa ta'ala ó ti fọ̀nà mọ̀ wá má jẹ́ ká ṣìnà láéláé o gbogbo tí ìsọnù bá sọra ẹ̀dá má jẹ́ kó dọ́dọ̀ wá láéláé má ó dọ́dọ̀ ẹbí wa ó jọ dọ́dọ̀ ara wa a ti jẹ́ mùsùlùmí báyìí má ṣe wá ní kèfèrí o má ṣe wá lẹ́ni tí ó tún lọ́ máa forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Allah má ṣe wá lẹ́ni tí ó lọ́ máa tọrọ fún nǹkan míì lọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn Allah subhanahu wa ta'ala àlékún ìkẹ́ àdìgẹ́ kó máa bá anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó pò náà ni Allah rán tó dẹ̀ jíṣẹ́ pérépéré tó dẹ̀ jẹ́ pé ó ju iṣẹ́ náà kálọ̀ kójọ kó bá ní ṣe àlékún ìyọ́nú àti ìgẹ̀ kó bá ní ṣe fún anabi náà àti gbogbo àwọn sàábé tí wọ́n dúró ti anabi àti gbogbo àwa náà pátápátá táwa náà gbà tá a gbọ́ tá a gbà ká lọ kójọ kó dà wá pọ̀ mọ́ wọn pẹ̀lú ìkẹ́ níjọ́ ìgbéra kíámà mo ń kí gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àbúrò ẹ̀yin ẹ̀gbọ́n fún wa gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àfa wa àwọn tá a jẹ́ akẹgbẹ́ náà ṣàlàfíà gbogbo wa wà àdẹ̀kọ́ àwẹ̀ náà wẹ́rẹ́wẹ́rẹ́ àǹbí aláwùtà alákójọ kó jẹ́ kí ẹ̀mí wa gbà parí o kó jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà nínú ìsẹ̀mí ayé kó dẹ̀ gbà ní ìjọsìn fún wa kó ṣe wá lọ́mọ àlìjọ náà kó má ṣe ẹnì kọ̀ọ̀kan alọ́mọ náà mo ń kí gbogbo yín pẹ̀lú kíkí islam assalamu alaikum wa rahmatulahi wa barakatu ní ìbámu sí àlàyé tí mò ń ṣe lọ mo ṣe wà lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀ṣẹ́bọ yìí náà ni torí pé wọ́n ń sọ̀rọ̀ tó pọ̀ gan wọ́n ń sọ̀rọ̀ tó pọ̀ gan tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí àwọn ọ̀rọ̀ tó lágbára nú ẹ̀sìn wa ni àwọn ọ̀rọ̀ tó yẹ pé gbàǹkó tó yẹ pé ẹni tó bá gbà á gbọ́ <laughs> kò sí ọ̀nà náà tẹ́ni yẹn fi lè jẹ́ mùsùlùmí torí inú ṣẹ̀dá islam a ní àwọn nàwákìdùl islam àwọn nǹkan tí máa ń ba islam jẹ́ kò sí nǹkan kan láyé tí kò ní nǹkan tí máa ń bà jẹ́ kò sí àwọn ọmọ yìí náà dé láwọn ọmọ léńjẹ léńjẹ ọ̀ṣẹ́ bọ̀ náà ni ẹ Allah ó ní àwọn kẹfìrí ó ní mùsùlùmí wípé ṣùgbọ́n ọlọ́run ti tàwọn ìfẹ́ ni gbogbo ẹ̀ kò sí kèfèrí lọ́dọ̀ rẹ̀ àbòsí làwọn ọmọ yẹn ń ṣe kódà ọ̀rọ̀ tó ń sọ kò bá làákàyè mu bìlìntà sí pé yóò ti ọ̀bá ẹ̀sìn mu kò sí nǹkan kan lórí ilẹ̀ ayé tí kò ní nǹkan tí máa bàjẹ́ ẹ sọ fún wọn pé mi mo sọ bẹ́ẹ̀ fún wọn kò sí nǹkan náà tí ó ní nǹkan yẹn tí ó wà ní nǹkan tí máa bàjẹ́ kò sí kò sí nǹkan tí ó lójú kan tí ó ní lójú kejì kò sí wọ́n ní Allahu

ẹni ẹni tó bá ṣe islam yóò kú yóò wọ náà ni ẹ bó lẹ́yìn yóò sọ wá jẹ́ mùsùlùmí àbí bó wọlé àwà ṣe àbòsí lẹ ń ṣe náà bó ni wọ́n sọ wá pé irun yín ní mùsùlùmí báyẹn tẹ ní àlọ́ ògbà pé àwọn kan wà tán jẹ́ kèfèrí bó ni ò ṣe ní sí kèfèrí báwo ni ò ṣe ní sí dandan ni kárẹ́ ní tí ó gbà dandan ni kárẹ́ ní tí ó gbà á tà ní skul àárẹ̀ tó mọ̀wé àárẹ̀ tó mọ̀wé àárẹ̀ tó paasi àárẹ̀ tó paasi náà ààrẹ tó promote ààrẹ tí ó promote náà àwọn tán ń kọ́ṣẹ́ ààrẹ tó mọṣẹ́ ààrẹ tó ga ẹ̀ sọ pé ọmọ yìí kò tí lè ṣe freedom báyìí o kò tí ì mọ kankan o àárí náà ààrẹ tó ní làákàyè ààrẹ tí ò ní làákàyè bó lè yóò ṣe wà tí yóò ní ní ìdàkejì ẹ̀ bó ló ṣe lè possible báyẹn àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ó tako làákàyè tẹ́ ń pèpè fún gan bèlè tàṣíkò tẹ̀ tó wá ẹ̀sìn làákàyè tó ẹgbẹ́ òun náà lè fi ń jọ́ọ̀jì nǹkan tẹ́ gbé koran kalẹ̀ tẹ́ gbé hadith anabi kalẹ̀ níbi tẹ́ ti rí ìmọ̀nà tẹ́ wá mú làákàyè yín àwọn làákàyè tẹ́ tó wá mú yìí ó tó wá dojúkodo. ó tún dojúkodo náà bó lè yóò ṣe wà tá à ní rí mùtírù tá à ní rí aásí bó ló ṣe Pọsibú. bó rí ẹni ń tẹ̀lé àṣà lọ. bó rí ẹni ni ìyàwó ń ṣe ẹ̀rí gbà tí wọ́n yìí ríra wọn yanjú náà ni kíní ń fà tíyàwó fi ń kó lọ́dọ̀ ọkọ kí ló fà kí ló fà tí bàbá fi ń na ọmọ rẹ̀ ṣèbí gbà tó ṣẹ́ ni kí ló fà tíyàwó fi ń bínú sọ́kọ rẹ̀ kí ló fà tọkọ fi ń bínú síyàwó kí ló fà tí tíṣà lè e kí tíṣà skul fi ń na ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ tí kò bá sí ẹni tí ń tẹ̀lé nǹkan àtẹni ò tẹ̀lé àwọn làákàyè lẹ́ ń lò ẹ ti pa ibi tẹ́ ti rí mọ̀nà dì ẹ ti pa tì ànábì wa sallallahu alayhi wa alayhi wa sallam ànábì ní inni taraktu fikum shay'ayn nǹkan méjì náà mo filẹ̀ fún yín tèmi ànábì bá lọ tán tí mi sí láàrin yín mọ́ nǹkan méjèèjì tí mo filẹ̀ fún yín tí mo filẹ̀ fún yín lan tadillu ba'di abada ẹ̀ ní sọnù láíláí in tamassaktum bihima tẹ́ bá ti gbá méjèèjì mú tẹ́ ń lò òun náà ni Qur'an òun náà ni hadith ànábì méjèèjì tẹ́ ti rí mọ̀nà ilẹ̀ yọmọ yìí ti gbà lẹ́ti lẹ́ti lẹ́ti kọ̀ndẹ́mù yìí àwa ń retí pé kí lẹ fẹ́ lò fún àwọn nǹkan tẹ́ ń pèpè rẹ̀ àwa rí pé làákàyè lẹ́ ń lò àwa tọwọ́ bọ̀ làákàyè ọ̀hún àwa rí pé làákàyè gan ti dorí kodò because tí ò bá dorí kodò ni kí ló dé tẹ̀ ń pèpè fún yín pé Allah ò ní àwọn kan tó jẹ́ kèfèrí ó ní àwọn kan tó jẹ́ mùsùlùmí bóun ni ò sí níní àtàwọn tá à ń gbéṣẹ́ fún àsọ̀gbà àgbéṣẹ́ fún lágbájá kò mọṣẹ́ lágbájá là á gbéṣẹ́ fún ó mọṣẹ́ bóun ló ṣe possible kí kẹ́ ẹ sọ pé gbogbo èèyàn rí bákan kan náà kí ló dé tẹ̀ ń mú àwọn kan lọ́rẹ̀ẹ́ tẹ̀ ń mú àwọn kan lọ́tà kí ló fà á kí ló dé tẹ̀ ń sọ fáwọn ọmọ yín gbà mọ́ balágbájá ṣe o mọ́jì ó sọ ọ́ nù o mọ́ bá ṣe o ìwà ọwọ́ rẹ̀ ò dáa o kí ló dé tẹ̀ ń sọ bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ máa lò fẹ́ kí ló dé tẹ̀ ń pe àwọn kan lólè tẹ̀ ń pe àwọn kan lẹ́yìn tí ò jalè kí ló dé tẹ̀ ń gbà pé àwọn kan yìí oníṣìnà ni wọ́n tẹ̀ ń sọ pé àwọn eléyìí ṣoníṣìnà kí ló dé tẹ̀ ń gangan sọ bẹ́ẹ̀ kírẹ́tẹ́ ẹ̀ máa lo ìfẹ́ tẹ́ni ẹ ọlọ́run titi o ìfẹ́ ló ń lò ọlọ́run elédùnmarè tí ìfẹ́ ló ń lò láàrin gbogbo èèyàn alábòsí ni yín rọ́lẹ̀ ń pa. àtòlè àti jàgùdà àtẹni tó bá yàwó yín sùn ìfẹ́ náà ní ká ẹ má bá wọn lò ẹ má pè é nìkankan ní nǹkankan. kí ló dé tẹ̀ ń takò àwọn olórí tán kówó yín jẹ kí tẹ̀ ń bú wọn nígbà tí wọ́n fún yín níná tèbí ìfẹ́ ló ipe ìfẹ́ lọ́lọ́run ti ń lò ipe àlọ́wù wa ipe àlọ́wù tó dá gbogbo ayé èmi ò bíbí tẹ́tí ti rí ọlọ́run ti ń lọ́tọ̀ o káwá bá yín gbà bẹ́ẹ̀ ẹni ìfẹ́ ni ọlọ́run ti ń lò ok kílé tẹ̀yìn ò wá ọmọ ọlọ́run yẹn kílé tẹ́ máa lo ìfẹ́ náà láàrin gbogbo yẹn ẹni tó bá jalè kílé tẹ̀ ń lò kílé tẹ̀ mú lọ sí police station kílé tẹ̀ ń rán àwọn kan lọ sí ẹ̀wọ̀n ìfẹ́ náà lẹ́yẹkẹ́ máa lo ẹni tó bá pàdé yín lójú ọ̀nà tó gba dúkìá ọwọ́ yín ẹ má bá lò fẹ́ẹ̀ kẹ́ ẹ má rí ẹni tó tẹ̀lé àṣẹ tán gbé kalẹ̀ kẹ́ ẹ má rí ẹni tó ń lò ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pèpè rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pèpè rẹ̀ mò ń pelé ìsákèésí yín kẹ́lẹ́ bá wọn pé làákàyè tẹ́ ń pèpè rẹ̀ gan kò múnádóko kò múnádóko ibi tẹ́mi wà ń lọ lónìí min akbar darajatil kufr nínú nǹkan tó lágbára jù nínú àwọn nǹkan tó lágbára jù tó lè sọ mùsùlùmí di kèfèrí òun ni nǹkan táwọn ọmọ yìí tún gbé jáde wọ́n ń tako ihya'ul mawta ha la ilaha illallah muhammadu rasulillah mo bí alọ́ o ọ̀nà méjì ni màá gbà bẹ́ẹ̀ ní ní ní òru yìí kódà kókó jọ ọ̀nà àkọ́kọ́ ìsìnà àwọn ọmọ yìí àwọn ọmọ eléńjẹ eléńjẹ ẹlẹ́bọ yìí má jẹ́ kó mú ẹnì kankan ní gbogbo mùsùlùmí o ẹ̀bẹ̀ kejì tí wọ́n fẹ́ bí alọ́ ò ní pé àwọn náà wọ́n àmọ́ ni hmm? wọ́n àmọ́ ni kálọ̀ kó jọ kó bá mi fi wọ́n mọ̀nà kò sí nǹkan tálọ̀ ò lè ṣe kò sí nǹkan tí ò lè ṣe ó lè dọ̀là nísìn káwọn náà mọ̀nà kán dẹ̀ yí padà ìyẹn gangan ló wùwà jù torí pé kán lọ pa òun lálìkì àmọ́ kò sí nǹkan tá a fẹ́ fi ṣe kálọ̀ kó jọ kó bá a ṣe bẹ́ẹ̀ nínú nǹkan tó le tó lè ba ìsìláàmù jẹ èèyàn ò ní jẹ mùsùlùmí láyé òun ni kéèyàn gbà yìí pé kò sí ìhìyàwó ìmọ̀ọ́ta kò sí àlìkìyàmà kò sí ká kú àbí ká sọ pé kò sí àjíǹde lẹ́yìn ikú kò sí ẹni tó lè gbérù gbàgbọ́ báyẹn lọ bá lọ́wọ́ lálùkìyàmọ̀ kò ní jẹ́ mùsùlùmí yóò kù sí kèfèrí ni ìgbàgbọ́ tó le nínú ṣẹ̀ríà Islam gbogbo ọmọ èdè èèyàn pátá pàápàá jùlọ àwọn tá a jẹ́ mùsùlùmí hundred percent a gbọ́dọ̀ gbà pé lẹ́yìn tá a bá kú láyé yìí àgbéǹde ń bẹ ìyanu sàárè ń bẹ ìkẹ́ nínú sáré ń bẹ alikiyama ń bẹ tá lọ dúró tá lọ kójọ síwájú Allah ìdájọ́ ó ń bẹ ìdájọ́ fún ẹni kálukú ó ń bẹ lẹ́yìn ìdájọ́ àlìjánà ń bẹ iná ń bẹ gbogbo ìgbàgbọ́ yìí wọ́n ń pè kankan ní asọ́rọ́ọ̀tù mo bọ̀ wá ṣàlàyé ẹ̀ afárá tí wọ́n gbé sórí jahannama ó ń bẹ nǹkan tí Allah fi wọn iṣẹ́ ẹni kálukú Ombe gbogbo àwọn nǹkan yìí tí kùránì fún wa nírò rẹ̀ wa muhammad tó gbà wá látọ̀dọ̀ olúwa rẹ̀ tó fún wa nírò rẹ̀ hundred percent láì ní já percent ẹ̀yọ kan báyìí ní gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ pé bó ṣe rí nìyẹn láì ṣe iyèméjì rárá kínní yẹn làwọn ọmọ léńjẹ léńjẹ yìí lọ tọwọ́ ti kú kò sí nǹkan kan là kàn kú náà ní parí náà nù mo ti sọ fún yín o mo ní àyà tán tọwọ́ bọ̀ yìí òun náà ni màá ma fi lálà sí wọn àyà Quran tẹ tọwọ́ bọ̀ yẹn gangan ibẹ̀ náà ni màá ma ti finish yín so àwa tá a jẹ́ mùsùlùmí ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ẹ ní ìgbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala ipe a kù ilé ayé ó máa wá sópin ọ̀nà méjì ni ó gbà wá sópin títẹ́ nìkọ̀ọ̀kan yóò wá sópin òun náà nígbà tá a bá gbọ́ pé lágbájá ọmọ lágbájá ti kú ilé ayé tiẹ̀ ti wá sópin nìyẹn ìwásópin ẹlẹ́ẹ̀kejì ìwásópin ti gbogbogbò ti ilé ayé gangan fúnra ẹ̀ tí ò ní jẹ́lé ayé mọ́ kò ní sílé ayé mọ́ ìgbésí ayé mi làá lọ mọ gbé òun náà ní ìgbésí ayé àlùkìyámà ìgbésí ayé kejì tó yẹ pé òun ní ìgbésí ayé gbére títí ìgbésí ayé tá à ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣe gbére yóò parẹ́ ńjọ́ kan ní gbogbogbò yóò parẹ́ lẹ́nìkọ̀ọ̀kan píparẹ́ tẹ́nìkọ̀ọ̀kan òun náà ní kú píparẹ́ ti gbogbogbò gan ni pé ilé ayé gangan fún rẹ̀ kò ní jẹ́ ilé ayé mọ́ hundred percent a gbọ́dọ̀ gbàgbọ́ tó bá wá parí yẹn kò tán síbẹ̀ o àlọ́ ò gbé wa dìde padà a ṣèṣirò iṣẹ́ ìyà ń bẹ nínú sáré fún gbogbo ẹni tó bá kọ ti àlọ́ ìgbádùn ń bẹ nínú sáré fún gbogbo ẹni tó bá gba tiẹ̀ àlìjánà ń bẹ fún gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ iná ń bẹ fún gbogbo ẹni tó bá kọ tiẹ̀ ọ̀ràn yẹn a gbà a gbà. àwọn ọ̀rọ̀ ń bẹ táwọn èèyàn ń sọ káàkiri ẹni tí ń kọ tiẹ̀ lórin ẹni tí ń sọ lọ́rọ̀ tá a máa funra pé ṣé lè ṣe ìgbàlùkì àmọ́ gẹ́gẹ́ bí gbólóhùn pé ayé ah, parẹ́ tì ẹ pé àwọn èèyàn máa ti slang ayé parẹ́ tì náà ah, ayé ni o mùsùlùmí ti bá sọ kó close ẹ̀ lọ kó stop ayé ò parẹ́ o ayé o. àbí kẹ́ ẹ mọ sọ pé lẹ́yìn ikú sàárè ni kò sí nǹkan jọ lẹ́yìn ikú sàárè ni ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ́ o àbí kẹ́ ẹ mọ sọ pé síwọ dọ́run bọ̀ ni ẹ sì mọ sọ pé kínní síwọ dọ́run bọ̀ ni ta ló lọ ọ̀run tó débẹ̀ bọ̀ mọ sọ bẹ́ẹ̀ mọ́ o ọ̀rọ̀ tó ń sọ yẹn yín ti ń túmọ̀ sí pé o gbàlùkẹ́ àmọ́ gbọ́ irúfẹ́ irú àwọn ọ̀rọ̀ báyìí okùn ọrùn ni kò yẹ mùsùlùmí kò yẹ mùsùlùmí ẹ já lọ sínú súrọ́tù Maryam gbogbo yín náà lẹ́mọ̀ súrọ́tù Maryam àbí ẹ si bi àyà sixty six sixty seven sixty eight òun ni màá kà ń Allah subhanahu wa ta'ala sọ yìí pé wa yaqulu li insan a'idha ma mitu la sawfa ukhraju hayya awala yadhkuru al-insanu anna khalaqnahu min qabl walam yaku shay'a fawarabbika lanahshurannahum wa shayatin thumma lanahdirannahum hawla jahannama jithiya. suratu mariam aya sixty six sixty seven sixty eight ni mo kà yẹn kí lálọ́ sọ mẹ́ alọ́ ni wàyà kúlù lè sà àwọn ọmọ èdè èèyàn kan alọ́ ni wọ́n ń sọ àwọn ọmọ léjeléje yìí lálọ́ ń bá wí àtàwọn bàbá ńlá wọn tán ti lọ táwọn náà sọ̀sọ̀ kú sọ bẹ́ẹ̀ táwọn náà jẹ́ ọ̀sẹ̀ bọ̀ bíi tiwọn alọ́ ni wàyà kúlù lè sà àwọn ọmọ èdè èèyàn kan máa ń sọ yìí pé àyídà màmítù làṣàwùfà ó kọ̀rọ̀ jù háyá ṣé tí n bá ti kú ṣé wọ́n ti wá gbé mi dìde ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ọ̀rọ̀ ìfẹnu àgàn ìbu ẹnu àtẹ́ lu ìgbéǹde lẹ́yìn ikú náà ń sọ pé ẹ ṣé tí ń bá wá kú lasawfa ukhraju hayya tí ẹni tó ti kú sí wọn ò tún gbé dìde ni wọ́n ń sọ̀rọ̀ yìí ní ìfẹnu àbùkù kan ìgbéǹde lẹ́yìn ikú Allah ó gbé ọ̀rọ̀ àwọn kèfèrí ìṣáájú ó gbé ọ̀rọ̀ wọn wá bẹ̀ Allah wàá fẹ́ fún wọn lésì Allah ni awala yadhkuru al-insan anna khalaqnahu min qabl wàlámù yàkù ṣàyà ṣé ọmọ èdè èèyàn ti ń sọ̀rọ̀ yìí wípé wọn à ní gbéhùn dìde tóun bá kú yìí ṣé kò rántí ni wípé òun Allah subhanahu wa ta'ala òun lòun dá wàlámù yàkù ṣàyà tí ó sì jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ nígbà tí ò sí tí ò tí ò jẹ́ anything tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé kò rántí pé òun lòun dá láti bẹ̀ ni Allahu akbar ẹ wo ìpele akáyẹ̀ ẹni wálé ẹ wo báláwo ṣe dá wa àmọ̀ sí tẹ́lẹ̀ <laughs> àbẹ́ ẹ̀ ti gbàgbé ni àmọ̀ sí tẹ́lẹ̀ àbẹ́ ẹ̀ mọ tó dì wá ni àtọ̀ spáàmù òun làlọ́ ọmọ yọjú ń bẹ̀ tó mọ̀ yọ apá ń bẹ̀ tó yọ ahọ́n ń bẹ̀ ó yọ ètè méjèèjì ń bẹ̀ ó yọ orí ń bẹ̀ iṣan orí gbogbo gbogbo àwọn nǹkan ara ẹsẹ̀ ọwọ́ méjèèjì èékánná irun orí irun ẹsẹ̀ e gbogbo àwọn tinú náà èmi ni liver ni èmi ni kidney ni èmi ni kìnìkan ni gbogbo ẹ̀ ló mọ̀ yọ ń bẹ̀ nínú àtọ̀ àtọ̀ funfun náà alọ́ọ̀ni sọ ọmọ èdè yìí ò rántí ó ti gbàgbé ni anna khalaqnahu min qabil walam yaku shay'a ṣé kò rántí ni pé èmi olúwa rẹ̀ mo dá láti bi nǹkan tí ò jẹ́ nǹkan kan ni mo ti dá ṣé tó bá rántí ni kí ló tó ń tako ihya'u ba'dal mauta ba'dal tí wọ́n dá láti bi nǹkan tí ò sí tó dẹ̀ wà báwo lẹni yóò ṣe kú padà tí àlọ́ òwà nílé dá ẹ̀mí yẹn padà sí lára àlọ́ ń pè làákàyè àwọn kẹfìrí mbẹ̀ àlọ́ ni ó dáńgbà náà o àyà yẹn náà mò ń ká o àlọ́ ni ó dáńgbà náà fàwọ̀rọ̀ bìkà ìwọ ànábì mo fi olúwa rẹ mo fi búra lanahshurannahum wash-shayatin gbogbo wọn pátápátá gbogbo ọmọ ìdíyàn pàwọ́tá àti gbogbo àlùjọ̀nù pàwọ́tá gbogbo wọn lòun ó kó jọ níjọ́ gbé dàkíyàmá wọ́n ti kú lóòótọ́ wọn ó dá ẹ̀mí padà sí wọn lára wọn ó sọjí padà gbogbo wọn pàwọ́tá lòun ó kó ثم لنحضرنهم حول جهنم جثيا gbogbo àwọn táwọn ń tako àjíǹde lẹ́yìn ikú yìí ipe lẹ́yìn ikú sáré ni kò sí nǹkan mọ́ tí wọ́n dọ́rùn bọ̀ ni ta ló lọ tó dé rí tẹ̀mọ́ táwọn èèyàn máa ń sọ yẹn àlọ́ ni gbogbo wọn òun wàá fi ẹ̀mí sí wọn lára padà òun wàá kó wọn jọ sí di jahannama báyìí tí wọ́n wọnú náà jahannama. àyà kan ni ó wà ní ọkọ̀ ráhùn ni mo sọ fún ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àdádálẹ̀ tiwa náà ti pọ̀ jù bídíà tá à ń pọ̀ jù kò jẹ́ ká rí ìmọ̀nà Quran ìwé òfin ẹ̀sìn wa ni kì í ṣe ìwé àdúrà kì í ṣe gbogbo ohun tí ń bẹ ń bẹ làdúrà ọ̀dà irú àwọn àyà tí mò ń kà fún yín látijọ́ yìí nìsín ẹ̀yin tẹ́ ẹ máa ń pe àwọn àfáà kan wá ṣàdúrà fún yín ẹ̀yin tẹ́ ẹ pe àwọn àfáà kan wá ṣàdúrà kan wá sọ odidi Quran kalẹ̀ fún yín ara tán sọ kalẹ̀ fún yín náà ni ṣẹ́yìn tí bídíà bá ti pọ̀jù ń gbèsè ayé èèyàn kì jẹ́ kéèyàn rí ìmọ̀nà ẹni tí bá ń ṣe súnà ànábì dáadáa wàláì aláwo máa gáìdì ẹ yóò máa mọ̀nà. ẹ wá ẹ bá ń sọ Quran kalẹ̀ ara tán fẹ́ sọ kalẹ̀ fún yín ni ṣé gbogbo tí ó wà náà Quran làdúrà ni. ok èyí tí mò ń ká yín nísìnyí wọ́n máa kà fún yín náà wọ́n ní alájà ọ̀yá ẹ máa sàmì ẹ̀yin náà ó máa ṣe àmì ẹ̀yin náà ẹ wọ ọ̀rọ̀ tá lọ sọ ń bẹ nìsí kí ló jọ má mi bẹ nìsí. wọ́n tàn yín ni wọ́n gbé yín lábòkí ni mò ń bọ̀ wá bá wọn yẹn jẹ́ kọ́kọ́ bá wọn ọmọ léńjeléńje ìwé tiwọn náà ẹ̀yin náà já wọn bèbí dé àkùrán ìwé tó ẹ pé tẹ́ ẹ bá ń kà á inú yóò máa dùn ni ẹ máa rí ìmọ̀nà tẹ́ ẹ bá ń kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ ìmọ̀nà yóò máa dé fún yín òun ní quran òun ní náà ìkànnì yẹn nísìnyí báyìí ẹ tún lọ sínú àyà míì nínú àyà quran náà ẹ tún lọ síbẹ̀ nínú suratul hajj ẹ̀ka ayé alẹ́ karùn-ún suratul hajj ẹ̀ka ayé alẹ́ karùn-ún ẹ̀ka ayé alẹ́ kẹfà ẹ̀ka ayé alẹ́ keje bọ́ọ̀lù aláwọ̀ ṣe wí bẹ́ẹ̀ aláwọn ya ayo anas ẹ wọ nǹkan mo pé ogbó ẹ̀yin èèyàn in kuntum fi raybin minal ba'th tẹ́ ẹ bá ń ṣe iyèméjì aláwọn ní sọ̀rọ̀ yìí o tẹ́ ẹ bá ń ṣe iyèméjì wípé màá gbé yín dìde lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú tán tẹ́ ẹ jẹrà tẹ́ ẹ ju nínú sàárè tẹ́ ẹ bá ń ṣe iyèméjì sí pé màá gbé yín dìde ok alọ́ wa ni fa inna khalaqnakum min turab ṣebí mi ni mo dá yín láti bí yẹ̀pẹ̀ tẹ́ bá ti ń ṣe iyèméjì pé mi ì lágbára àti gbé yín dìde àlọ́ wàá pe làkàyè wa ṣe bí mi ni mo dá yín láti bí yẹ̀pẹ̀ thumma min nutfa mo wá dá yín láti bí àtọ̀ thumma min alaqa mo dá yín láti bí ẹ̀jẹ̀ dídì ẹ̀jẹ̀ kíkì thumma min mudgo mukhallaqa lẹ́yìn ìgbà yẹn mo wá sọ yín di bá a sí ẹran tí mo sọ di ẹ̀dá wọ̀gọ́ yìí di mukhallaqa ẹlòmíì sì ń bẹ nínú yín tí mi sọ dẹ̀dá tẹ́ pé nígbà tí ìyá obìnrin yẹn rí i pé òun ti lóyún oyún ẹ̀ padà wálẹ̀ alọ́ ẹlòmíì ń bẹ bẹ́ẹ̀ ẹlòmíì sì ń bẹ mo padà sọ di ẹ̀dá torí bí sójú ayé lèyùbá yìí nà lákùn mò ń fi eléyìí mo fi ń ṣàlàyé fún yín ipe mi tí mo lágbára láti ṣàwọn nǹkan yìí bówó lẹ́ ṣe wá kú tán ní mi ní lágbára láti dẹ́mi padà sí yín lára bó ló rí bẹ́ẹ̀ Allah ni walukirru fil arhami ma nasha nínú oyún ìyá èmi ni mò ń fi tó wù mí síbẹ̀ màá máa fi ọkùnrin síbẹ̀ màá máa fi obìnrin síbẹ̀ ń gbà mí ìgbà mi ò lè jẹ́ ọmọ méjì ìgbà mi ò lè jẹ́ ọmọ mẹ́ta ni màá kó síbẹ̀ ìlà àjọlẹ̀ mùsàmà dìgbà tó bá wù mí ni màá jẹ́ kí ọmọ yẹn lò nínú oyún ìyá ẹ̀ oṣù mẹ́sàn-án oṣù mẹ́sàn-án àìmọye ọmọ mi tí ó pọ̀ oṣù mẹ́sàn-án oṣù mẹ́sàn oṣù mẹ́sàn àìmọye ọmọ mi tó pọ́dún kan oṣù mẹ́sàn oṣù mẹ́sàn àìmọye ọmọ tó lọ́dún mẹ́ta tó lọ́dún méjì gbogbo yín náà lẹ́yìn rí náà àlọ́ nígbà tó bá wù mí ni màá jẹ́ kí ọmọ yẹn kò sí dókítà gangan bílẹ̀ ayé ẹ̀dá tó lè jẹ́ kí ọmọ yẹn wá sáyé láì ṣe pé ó ti tó àsìkò tí àlọ́ fẹ́ kó wá sáyé àlọ́ ni èmi mò ń ṣe bẹ́ẹ̀ ó ń pe làákàyè wa nìyẹn o pé èmi tí mo lágbára láti ṣe gbogbo eléyìí bóun lẹ́sìn wá kú tán tí mi ní gbé dìde fún màlẹ̀ tàbí lògó àṣọdàkùn àlọ́ ni lẹ́yìn ìgbà tó máa bí yín sáyé màá jẹ́ kẹ́lómi dàgbà nínú yín ẹlòmíì ò dàgbà wàmínkùn man yutawaffa ń bẹ nínú tẹ́ pé kò ní dàgbà tó nǹkan tí ó fi kú wàmínkùn man yuraddu ila arudalil umur ń bẹ nínú yín tó jẹ́ pé yóò dàgbà dàgbà dàgbà débi pé àwọn yóò tún máa ní ha ah, ah, ẹni yìí máa dàgbà ó ti wọ one fifty ó ti wọ one one twenty àlọ́ ní bẹ tí màá ṣe bẹ́ẹ̀ lèkàí la ya àlàmà min ba'di ilmin shay'a ń bẹ nínú yín tó jẹ́ pé yóò dàgbà tán kò tó wá ní mọ̀ kankan mọ́ téèyàn bá wọlé báyìí kò ní mọ̀ kéèyàn wọlé téèyàn bá wọlé báyìí yóò ní ẹran ló wọlé ni tó bá pè yín pé kẹ ẹ wá ipò òun fẹ́ tẹ bá dọ́dọ̀ rẹ̀ tán yóò lóun pè yín tó bá ti jẹun tó ti yóò bá kan tẹ bá béèrè pé bàbá ti jẹun yóò lóun ti kankan àlọ́ ni ẹlòmíì máa dàgbà débi wípé kò tó wá ní mọ tí ń ṣe mọ́ náà ni mò ń ṣe bẹ́ẹ̀ wà á nàhu yuhyil mauta èmi Allah tí mo lágbára gbé eléyìí à máa jí òkú dìde o tá a bá kú tán máa jí yín dìde padà wà á nàhu ala kulli shay'in qadir mo dẹ̀ ní agbára lórí gbogbo nǹkan èmi tí mo lágbára láti mú yín wá láti ibi tí ò sí mo tún lágbára tán náà mo tún lágbára náà kẹ́ ẹ tún kú náà kí n tún dẹ̀mí padà sí yín lára Allah ni wà á nà sáà àti àtúnlárọ̀ ibà fi ha wà á nà lọ́ha yábẹ́ àṣù máa ń fi kòbó ẹ̀kú sì ń pa mí fáwọn ọmọ ìwà láìláàzì. àtòrí pé tẹ́ ẹ bá kú báyìí ẹ wáyé asán ni mo fi àlọ́ òvúra àlọ́ ni wà á nà sàn àti à àlìkíámà ọjọ́ àlìkíámà yóò tó o yóò dé o láàárọ̀ ìbàfihà kò sí iyèméjì kankan bẹ́ẹ̀ ayé àkùnrin àmúká o kò sí iyèméjì ń bẹ wa anna Allaha yab'athu man fil qubur alọ́ ni wọn Allahu gbogbo nǹkan tó wà nù sàárè pátápátá lòun ó gbé dìde ní tó bá ti di páyé parẹ́ ẹ lọ káyà yẹn suratul hajj aya ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje ni mo kà yẹn ó nìyẹn o inú Kùránì náà ló wà o àwọn ọmọ yìí sì ní kò sí àlìkíyàmà wọn ní ká máa jẹun lọ ká máa mú lọ ká máa báyàwó sùn lọ ká máa yìnbọn ìdí wọ́n ní kò sáàgbéǹde wọ́n ní táwa ti kó títà náà nù ibo lẹ ti rí nínú làákàyè wọn wọ́n ní ṣe bí àwọn èèyàn ń kú àwọn èèyàn ń jí àwọn èèyàn ń kú wọ́n bí àwọn èèyàn àwọn èèyàn kan ń kú wọ́n bí àwọn kan àwọn kan ń kú wọ́n bí àwọn ní ẹ àjẹpé bá a ṣe máa lọ àá nínú ọpọlọ tí náà Allahu Akbar ẹ lọ sínú sọ́ọ̀tù yaasin sọ́ọ̀tù yaasin ẹ lọ káyà seventy eight yẹ ẹ wo tá lọ́ọ́ sọ. So àyà pọ̀ gan-an ní Quran alọ́ ni man yuhyil idhama wa hiya ramim qul yuhyiha alladhi anshaha awwala marra wa huwa bi kulli khalqin alim sọ́tù yasin àyà seventy eight alọ́ ń fèsì fáwọn ọ̀sẹ̀ bọ́ bíi táwọn mọ̀ yìí àwọn náà wá ń sọ̀rọ̀ pé man yuhyil idhama wa hiya ramim wọ́n ń takò Allah wọ́n ni nígbà tí a bá ti kú tá ti ju tá ti dẹ́rú tá ti ju tinú sàárè ta ni ó tún wá gbé egun wa dìde àwọn kèfèrí ń sọ bẹ́ẹ̀ alọ́ ni kúl ìwà ànábì lọ fún wọn lésì yòòyí alẹ́bí anṣáha awwalamọ̀rọ̀ sọ fún wọn pé ẹni tó dá wọn ní ìgbà àkọ́kọ́ láti bí àìsí tó dá wọn láti nígbà àkọ́kọ́ yẹn òun náà ni ó tún fẹ̀mí sí wọn lára padà wàhùwà bí kò lè khalqin alim alọ́ ni òun dẹ̀ lé lé gbogbo ẹ̀dá pátá lòun nímọ̀ sí ọba tó dá yín gbà àkọ́kọ́ tí èèyàn bá jẹ́ òpònú tí làákàyè ti dorí kodò ẹni tó dá yín ní àìjẹ́ nǹkan kan ẹ ó kàn dá yín pẹ̀lú pé kò sí ó dẹ̀ fún yín lójú ó fún yín létí ó fún yín lápá ọ̀rọ̀ ni mò ń sọ tẹ́yìn náà ń gbọ́ yìí láìsí páìpù kankan tí wọ́n kọ́nà ẹ̀ tì mọ́ ọ̀rọ̀ tí mò ń sọ mọ́ yín létí ẹ̀ ń gbọ́rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ ní ń jáde táwọn ibi títí ń jáde aláwọ̀ dẹ́ fún ẹ̀yin náà gbọ́ tẹ́ ń gbọ́ ta ló ṣe ọba tó lágbára tó báyìí tó dá sánmọ̀ tí ò sí òpó ẹyọ kan ọba tó dá ilẹ̀ yìí ilẹ̀ táwọn máa ń tẹ̀ orí omi ló mọ̀ wá àbí bẹ́ẹ̀ kọ́ la ti ń gbẹ́ kànga ni ibẹ̀ kọ́ la ti ń gbẹ́ bọ́ọ̀ ni orí omi làlọ́ mọ̀ gbé ilẹ̀ ilé lórí orí omi ló wà adẹ̀ ń rìn bótò ń rìn àwọn ọkọ̀ ńláńlá àwọn oríṣiríṣi nǹkan ọba yẹn ló jẹ́ pé tá a bá kú tán kò wá lágbára àti dá wa padà mọ́ ẹ lé ní ẹ̀dá kálọ̀ kójọ kó mọ́ sọ wá nù o má jẹ́ ká sọnù sànù fún wa o à ń bẹ Allah subhanahu wa ta'ala àtúpàdé lọ́la insha Allah ta'ala mo sì ń tẹ̀síwájú lórí ẹ̀ náà àyà pọ̀ gan ẹ̀rí pọ̀ gan سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Allahumma salli Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí kẹ́gbẹ́ ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí laoye road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero eight zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.